nínú àti tó kù díẹ̀ káàtó ìjẹ̀kátà náà ó ká kú fún ìbẹ̀wọ̀ ìbẹ̀ọlọ́run tí àdúrà náà ní gbogbo ẹ̀bù wọ́n ní ẹ̀dàkùn ẹ̀bá àwọn àgbà òyìn níyànjú pẹ̀lú kọ́ndúnímọ̀ ìṣe àti ìrántí ọlọ́run àti àdúrà lọ́pọ̀lọpọ̀ àti àwọn ajínigbé ìzọ́kùn wọn pẹ́yọ. alhamdulilayi ẹ̀rọ ọlọ́run tó béèrè béèrè yìí lọ́wọ́ sọ́ni sọ́ni àdúrà ẹ̀rọ ní ká ara wa létí oore pàtàkì àti àǹfààní tí ń bẹ́ẹ̀ bí kí n dúnni máa dùà pàápàá jùlọ lásìkò àdánwò lásìkò hílàhílò lásìkò àìnífàyàbalẹ̀ nínú ìlú láwùjọ wàláhì nínú tọ́lọ́wọ̀n bá fi gbé àdánwò kó òun náà ní àdúà kò sí tó lè takò àdánwò ètò àdúà kò sí tó lè inna Allaha yarfa'u al-bala bid-du'a ní tọ́lọ́wọ́n bá fi gbé àdánwò kúrò òun náà làjọ àṣìṣe kódà nígbà míì olúwa a fẹ́ kí àwọn ẹrú pé tó bá rọrí rò wọ́n ká lè súnmọ́ wọn lọ yóò wá fàdánwò kan wọn torí pé ó ti bàtẹ́rú bá ti ń mọ̀ pé òun ní ọlọ́wọ́n ọba tóun lè ké pé tí má ti ń ṣerú eléyìí yóò sì máa wà lórí dáadáa wọn jù ọ lọ kí ló tó àdúrà kí ló tó àdúrà kí ló tó kẹrù máa tẹrí sọ́dọ̀ Ọlọ́run ọkàn máa darí sọ́dọ̀ Ọlọ́run àsìkò tá a wà yìí àsìkò bẹ̀rù àsìkò ilé ayé lónìí ọkàn balẹ̀ lẹ́mọ̀ gbọ́ oríṣiríṣi ìròyìn ọmọ jáde aago mẹ́fà bá ti wọn kálukọ wọlé wọn pa fóònù rẹ má ṣe oríṣiríṣi ti ìtanijí security alert dágbére nítorí ọba ń lọ mọ́rìnrìn hmm. òru wọ́n ṣe fàájì tilẹ̀ bá ṣú ọ tí káwọn èèyàn mọ̀ pé báyìí ni ọba ń ṣe kínní oríṣiríṣi kò sí tó bí eléyìí àwùjọ ni ọkàn balẹ̀ kọ̀ wá sí ibi tá a máa ráṣọ ibi tá a máa ráṣọ tàbí lè ṣọ wa ju Allah lọ subhanahu wa ta'ala bí eléyìí bá wọn ṣẹlẹ̀ láwùjọ kò sí yẹ mùsùlùmí wàláhì ká sẹ́rí sọ̀dọ̀ ọ̀rọ̀ irú ó ti ṣẹlẹ̀ dáadáa láwọn ìgbà sẹ́yìn tó ṣe pé pẹ̀lú àdúrà wàláhì òun lọ́wọ́ ọba ní fi gbé wàhálà kúrò pàápàá jùlọ àwọn àdúrà tí èèyàn fi gbé àdánwò kúrò láwùjọ àwọn àdúrà ṣọ ẹ̀ka ìrántí ọlọ́run gbogbo eléyìí kí mùsùlùmí pọ̀ tó sì darí ọkàn sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn eléyìí lẹ́yìn àánú ọlọ́run lẹ́yìn àánú ọlọ́run kò sí nǹkan kan tó lè ṣọ́yàn tó lè làyàn tó ju àdúrà lọ ìtú sì fanú ọlọ́run náà làdúrà pàtàkì fún mùsùlùmí láti mọ eléyìí àti láti máa jẹ́ kí irú àwọn ọ̀rọ̀ báyìí kó fọ́nká láàrin àwọn mùsùlùmí kẹsàrọ̀ tó dùá wọ́n ẹ̀ka èyí tá a ṣe tá a bá ń jáde èyí tá a ṣe tá a bá ń wọlé èyí tá a ṣe bóòrù bá ń bí ọ̀sán bá ń yí padà tóòrù bá ń wọlé èyí tá a ṣe lóru ọ̀gànjọ́ èyí tá a ṣe èèyàn bá gbọ́ ìbẹ̀rù fún àwọn èèyàn fi ṣàwàdà nísìn wọn á fẹ́ àwọn èèyàn lé mọ̀ pé báńdíìtì ń bọ̀ báńdíìtì ń bọ̀ ọ̀nà ọ̀họ̀ ni ọ̀rọ̀ wa kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ làwọn míì àwọn tẹ̀ wá sọ di ìmọ̀dẹ́rù àwọn èèyàn àwọn èèyàn bẹ̀ bẹ́ẹ̀ wọn bá ti dé òru wọn ti dé sóko lówó láìláha àwọn kan bẹ̀ bẹ́ẹ̀ òun kàn fi òun mọ ìmọ̀ lóun fi kan òun ṣe ayọ̀yọ̀ ó sì ti kó bọ́pọ̀lọpọ̀ ilé ilé gàrí kan lálẹ́ yìí o ọ̀nà ti dé sóko lówó ọ̀ṣọ́ wa ìrọ̀sùn ẹ̀rí arákùnrin kan ọ̀nà polówó ni ìpín ṣèkínní ti máa ń lọ sọ́nà àdìsẹ́ rẹ̀ ọ̀nà ti lè gé nígbà kò lè jáde. gbàtọ́ wá jáde ọgbà rúùtù ní wàá tó tún fi di rọ̀lẹ́ ọ̀nà ilé rẹ̀ tó tún gbà kọjá ọ̀nà ìlú gbé sàkóso yìí ló jáde òun náà wá wá kí ni àti gbogbo ẹ̀ náà orí rọ̀ orí rọ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn fi yìí wọ́n kà bẹ́ẹ̀ kálí wàláhì ó burú wájú ọlọ́run. يروعون المسلمين وكان داروا بعض الشؤلاء أم داروا بعض الشؤلاء تطاق سيوك وسابورو أمين أقول الداروا لهم الفميشة يوم التالي شو مجبو بيه لهم كان دونما الدعاء الدعاء أبقوا èyí tí ń bẹ lórí ọ̀dàn èyí èyí tí kanimọ́lé èyí tí ṣe kọ́lọ́mọ́sá là wá ọ̀la òjọ́ wa gbogbo gbìyànjú àwọn tí wọ́n ń gbìyànjú láti paná fìtínà yìí kọ́lọ́mọ́sá fi yìn wọ́n láìpẹ́ méjì ọ̀rọ̀ wọ́n ṣe wá ní fìtínà tán láti ọjà àlìná fìtínà tán lẹ́lẹ́dínà àjọrọ̀ mi wọ́n ṣe wá ní ẹran àmúṣo fáwọn ọ̀daràn yìí mm-hmm. òun tán dánwò wọ́n á ṣiṣẹ́ wọn a sì tún máa ní ó tó fídíò rẹ̀ ó fídíò rẹ̀ wọ́n kọ́va rẹ̀ káwọn yẹn máa ṣe kíni o ká máa wò ó káàkiri subhanallah اللهم إنا نعوذ بك من فتنة هؤلاء اللهم عاصمنا من شرهم وفتنتهم ونسألك الأمن والأمان آمين. والحفظ والرعاية آمين. من كل أهل الشر والسوء آمين. اللهم احفظنا من السيئين آمين. وأهل الأشرار آمين. اللهم إنا نسألك أن تحفظنا من كل سوء ومكروه وفتنة وبلاء يا أرحم الراحمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته